له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ثم imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mà bá وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته لا يقفى إليه سيادة فوالله وباتيو الدواسي الحمد لله كريم منعم جم عطاه ọba ọlọ́lá ọba ọlọ́rẹ ọba tí ó jásí pé kò sí nǹkan kan eléyìí tí kò ní kápá láti fi tọrẹ fúnni tó bá fẹ́ fúnni. jamilu sọfúnhì lánà sí ìfànàhó. ṣé iná mọ̀ pé bẹ́ẹ̀ ṣe láwọ́ tó àwọn kankan wà nínú tẹ́ ẹni tẹ́ẹ̀lì fún èèyàn ṣùgbọ́n láwọn ọba kò sí nǹkan kan tó fi lọ́wọ́ láti fi

lahu la ilaha lana siwahu. ìmọ̀yá lómi ẹni yìí ní lórílẹ̀-èdè ibi tó wà ọ̀daràn ní lórílẹ̀-èdè bòmí wọn wà wọ́n tẹ̀dì ní. ìlàhù la ilaha lana siwahu. ìbítẹ́lómi ń dé tóun ti náwó tí wọ́n yìí tí wọ́n ń kí tí wọ́n sọ pé ẹ ibi tó ti rí owó ń gbà ní àwọn ìlúmí ń gbé ṣe pè ní ó lè pàwọn lẹ́kún ó lè tó wọ aráàlú ló ń kó náà ó lè tó wọ ẹbí ni ìlàhálànà ìṣèwà múra wọ́n bílí kan láyé kí góòmù ọba láàánú ọba ọlọ́rẹ ọba tó ní gbogbo nǹkan tó dẹ̀ fún ẹ̀dá ni tó òun kó fún ní kálukú wa nínú nǹkan rẹ̀ tó ní àbí ọlọ́run ọba náà nínú àánú rẹ̀ ìtú ti fún wa kó má padà fi kankan nínú rẹ̀ pa wá lẹ́kún ọ ìtòkù tá à ń retí kọlọ̀n kó fún wa lọ́nà halal kó fún wa lọ́nà rọrùn lọ́nà tó tọ́ kó má já padà ní nǹkan lọ́nà haram tó má padà wá di wàhálà tí wa lọ́rùn lálùkẹ́yàmà akẹ́rẹ́wà káàbọ̀ lónìí lẹ́yìn tá dúpẹ́ fọ́lọ́run tá sọ̀rọ̀ àlékún ọlá rẹ̀ fáfá wa ọ̀gá wa síwájú wa ẹnìkan ṣoṣo tí ń jẹ́ oníwà sí àgbáyé àbí àwọn aṣíwájú wa lọ́dà náàbì àlìtẹ́ lè pè wọ́n ní senior wa àwọn ilé kọjá ń tàà lè pè ní senior àwọn àfáà ni àwọn náà àwọn àfáà wa mọ́kíwà àfáà wa àwọn náà ni àwọn sọ̀hábá abẹ́lá ń kọ́ bá ṣẹ̀rífún yọnu rẹ̀ fún wọn akẹ́rẹ́wà káàbọ̀ lónìí Eh, gbogbo àwọn ẹni rí tọ́lọ̀wọ́n bá fún ní owó orí tí wọ́n dẹ̀ na sójú ọ̀nà orí báyìí ẹ̀tọ́ ni fíìmì àti ìkàmọ̀fàjú àránṣẹ́ sí wọn torí tọ́lọ̀wọ́n bá túbọ̀ ń ṣe àlékún kẹrẹ sí fúnrú àwọn èèyàn báyìí àwọn náà ṣe tán àti máa ná lọ bẹ́ẹ̀ ẹ̀ ń gbà táwọn kan wà táwọn ará mọ́tò faláṣẹ́wó ó lọ ń ló ń fowó ah, inna lillahi wa inna ilayhi raji'un ìlúmí ló ń náwó fún àwọn tí wọ́n ń tàn jẹ́ àwọn akọrin kì í ń parọ́ fún ẹ ẹ́ wò ráwọn tí àwọn tànà táwọn kan yìn tí wọ́n kì wọ́n kì wọ́n ọ́ kì wọ́n pa àwọn tí wọ́n kètè wọlé wọ́n wà láyé aláìsí àwọn wá lo ọlá wọn lo gbogbo ọrọ̀ tí wọ́n wọ́n ti gba gbogbo tó wà lọ́wọ́ àwọn ènìyàn gbẹ ṣùgbọ́n àwọn tí wọ́n fi owó tí wọ́n fi dá sí tọ́lọ́ lánàá ó ṣẹ́kù fáwọn lónìí ó ṣẹ́kù fáwọn ọmọ wọn àbí Ọlọ́run gbogbo ẹni tó ní tó ń ná tó fi ń ṣe dáadáa àlékún dáadáa ọlọ́mọ́ṣà bá túbọ̀ ṣe fún wọn. níta bá ìdánilẹ́kọ̀ọ́ wọlé lánàá náà ti ń tẹ̀síwájú lónìí eléyìí kan tó fẹ́ ní new dimension ni tó pọ̀ ń ní ṣe pẹ̀lú ìtẹ̀rẹ́dàdù lè àyàmùlẹ̀ استعداد للأشهر الأواخر من شهر رمضان ونتي à ń kojú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń wò ìpalẹ̀mọ́ fún ọjọ́ mẹ́wàá ìkẹyìn nínú oṣù Ramadan eléyàn náà ní tí à ń wò wájú wa ara ní kó dáa púpọ̀ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ ti digbádàgbọ̀n pé èmi náà lọ fún àtìkáf èmi lọ fún àtìkáf ẹ ṣàlàyé tó rọ̀ mọ́ oríire ńlá ni tíyàn bá lè mọ pàtàkì àwọn ọjọ́ yìí wallahi oríire ńlá ni eléyìí náà tiẹ̀ tó ń jẹ́ ìwúrí fún wa àti káfò máa gbilẹ̀ báyìí ń gbà kan Sheikh Abdul Wasiu ẹ̀ta ọ̀yàn mọ̀ ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àti lápọ̀lọpọ̀ àwọn ìlú mi tó jọ wá ó náà ni kọlùwọ̀ kọlùwọ̀ kọlùwọ̀ ilé táwọn àfáà kan fi ń gbà wọn yẹn lásìkò gbà kan ó ní wọ́n fi ń gbà yàn kí lọ fi ń gbà gbogbo nǹkan náà fi ń gbà wọn ah, fi ń gbà yàn ni o ọ̀tọ̀ àdádálẹ̀ ni ò ṣe wá tóbi jẹ́ onímọ̀ lọ láti pèlè àdádálẹ̀ ni wallahi àdádálẹ̀ ni kọlùwà mo tún fi Ọlọ́run bá búra Ah, inú bí ẹ má jẹ́ kí inú bí ó sì máa yi, yìí kò yẹ́wàá náà gbà kan ó si máa ye ẹ̀nà pẹ̀lú ògùn ọlọ́run ńgbàtàwà náà tí ó débẹ̀ ló yé wa ta jókòó táwọn afáàrí ta kátẹ́rà àwọn afáàrí ta kàtúmọ̀ ta káàdé ta ká gbẹ̀ láwá rí pé àà ah, àgbákò ní kíní o ṣé kí jẹ́ kí tó wọnú lónìí ẹ ní rìnrìn kí ọ̀ràn kódà ẹ̀ ti ọ̀ràn wá látọ̀dọ̀ ọlọ́run ṣe ti gbá kọ̀kọ́ nìyẹn ẹ̀hàn ti rí bẹ́ẹ̀ tẹ̀lé ni pé kò tẹ́ẹ̀rí kan pàtó báyìí bó ṣe lè kó kéré mọ́ ìpọ́lọ́wọ́ bá ní ká ṣe kọlùwà àbánàbì ní ká ṣe àbánàbì sallallahu alaihi wasallam kẹwàá lọ fìráyìn pamọ́ sínú ilé kan àbí síbì kan àbí sínú igbó kan kẹwàá máa sọ pélé yẹn lẹ́fí ń súnmọ́ Ọlọ́run ó dúdú ọ̀rọ̀ lèmi sọ fún ẹ̀yẹn lónìí ó pọ̀ tí mo lè ṣe lálàyé tí màá fi nọlifáyẹ̀ fún ẹ pé wọlé tó bá gbọ́ kò wọlé nígbà tí ó bá pẹ́ lómi lórí nẹ́ẹ̀tì lórí bóyá kọlù bá wá já padà àwọn bọ́ọ̀sì ní tó ń sọ kò wọlé ìdá ìtìyẹn náà sẹ́ kò wọlé ẹ padà ń bẹ̀ torí ìdí èyí rẹ̀ nínú ẹ̀sìn ó ní àtìkà ọlọ́run sọ nínú àrùkúrá ní pé ọlọ́run bá ní sí àwọn ilé ọlọ́run sínú ilé Èrírì tọ́. أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. Ọlọ́run tí ní òun sọ Alukùránù kalẹ̀. Ní ليلة مباركة. Ní sísọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ rẹ̀ ní bọ́ndù kan lódindi ní òru ọjọ́ kan. òru àlùbáríkà kan òru abiyè kan òru ńlá kan òru èèmọ̀ kan nínú àwọn òru ayé ọ́nà òru ọjọ́ náà ni òru lẹ́lẹ́tùrù kọ́dìrì. Fìhá yúbúrọ́kù kullu amrin hakim. Òru táà ń sọ yìí, ó wà nínú ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan. Fìhá yúbúrọ́kù kullu amrin hakim. Fìhá ayé fìhá bíhi layla ní òru ọjọ́ yìí yòfòrá kó ọ̀nà aláwọ̀ bá máa ń ṣe èèyàn tó pẹ̀ lẹ́yìn ó pa àwọn ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ tèmi alámọ̀rí ọ̀rọ̀ ní kálukú wa nínú ayé wa tó ti sú ẹ tó ti rẹ̀ ẹ tó ti rorororo tó ti ṣàdúrà ṣàdúrà tó ti dààmú dààmú tó ti fẹ́ sú ẹ tó ti fẹ́ ti tójú sú ẹ tó ti ń rò pé ó ti wá kúkúlù mùsùlùmí báyìí ó ti ẹ̀ mọ́bí tí kò gbà ọ̀mọ́bí tó ti ẹ̀ ọ̀mọ́ tó bá ti ẹ̀ ṣe gbogbo ọ̀rọ̀ àárín-ìwà tọkọ ẹ ọ̀rọ̀ àárín-ìwà tìyàwó ẹ ọ̀rọ̀ alábọ̀dá ọmọ ẹ ọmọ ẹ̀kọ́ tó ń dẹ̀ láàmú tó ń bẹ̀ nínú jẹ́. olú amúre ní hakimi ni àmúra mi ní pẹ́ẹ́bìnà ìnà kùnà mọ́ọ́sílì abẹ́ gbogbo owó ẹ gbogbo nǹkan tó ti rá dẹnu kọlẹ̀ tó wà mójú tú ẹ̀ ó wà ní kápá nǹkan míì náà ju kó padà sọ́dọ̀ ọlọ́run tá a sọ lánàá lọ. ọwá ìkẹ́ni ọlọ́run fi òru yìí ṣe fún wa. rahmatan min rabbika innahu huwa sami'ul 'alim. kó bá lè fi mọ̀ yí pé ìkẹ́lẹ́ ọlọ́run fi ṣe ọlọ́run tún wá ń sọ ní náyà yìí wí pé òun ọlọ́run lọ́ba tó ń gbọ́ gbogbo ń tà bẹ́ẹ̀ sọ ní òun náà. rahmatan min rabbika innahu huwa sami'ul 'alim. Ọlọ́run náà bá dẹ̀ ní kó wọn fi opportunity orun yẹn ṣàdúrà ọ̀bọ̀ ah, kí ó ti máa congested kí ló wà congested àwọn àdúrà tó ń lo òkè lọ́dọ̀ ọlọ́run ó ti máa èrú ti máa pọ̀ jù tó kọ́lọ̀n tó wá náàfà náà ti rí tó ń gbọ́ torí wọ́n máa pèbà kó mú a free day free day tó fẹ́ fi pé ọlọ́run tó yẹ pé ti ẹnìkan ló fẹ́ gbọ́ gbogbo ìgbà lọ́lọ́run bá ń gbọ́ ọ̀rọ̀ wa bí gbogbo wa ṣe gbogbo ń tàn sọ kọ́dà kulla yawmin huwa fi sha'an ọlọ́wọ́ bá ní gbogbo ọjọ́ lòun fi wà lẹ́nu iṣẹ́ tó ń gbọ́ gbogbo tàn sọ tó ń mọ gbogbo tàn fẹ́ tó ń rí wa tán òun rínú òun rọ́kàn wa ọba rínú róde ọba olùmọ̀rọ̀ kan وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ọ̀rí pé ńgbà táwọn bàbá aláàánú náà tí wọ́n mọ pàtàkì tí ń jẹ́ ọlọ́run àwọn kan kankan táwọn afárá ni kò sí ẹ̀rí pé ọlọ́run ọba létí ọlọ́run a máa gbọ́ pẹ̀lú tó tọ́ sí pé kó fi gbọ́ ṣùgbọ́n ṣé bí etí èmi àti ẹ ni.

ọlọ́run bá já mọ̀ pàtàkì ọjọ́ yìí. ọmọ rẹ̀rọ ká máa lè lájúwé lè kọ́dẹ̀. ọlọ́run bá ní ṣàlẹ̀ ni tó sọ fún ẹ ta ló rẹ̀ Muhammad ṣé o mọ àwọn àǹfààní òru lẹ́lẹ́tìrì kọ́dìrì ṣá. lẹ́lẹ́tìrì kọ́dìrì khayrun min alfi shahr. ẹ̀rẹ̀ nínú ètò ọlọ́run tọ́lọ́run bá ti lo kẹ́lìmọ̀ àmọ́ àdìrọ́kà ó fẹ́ kọ ní nǹkan ẹni sọ́dọ̀ sọ́dọ̀. ọlọ́ni torí Lailatul Qadr yẹn. khairum min alfi shahr. ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó lọ́lá lọ́dọ̀ wọn ọlọ́run ó tẹ̀wọ̀n lọ́dọ̀ wọn ọlọ́run ó ní kìmí ba wọn ju one thousand month lọ. one thousand month yìí lẹ̀ rí O oṣù ó equivalent to 83 years and some months. Laylatul Qadr khayrun min alfi shahr. Ọlọ́run ọba ní Laylatul Qadr nìyẹn, tọ́lọ̀n bá fi ní ṣe kò ń gẹ́ẹ̀rẹ̀, òrújọ́ kan yẹn, ìjọsìnjọ́ kan yẹn, ìdíyàn bá ṣe, ládá tí a máa gbà, irú oríire tí a máa ṣe, tí a bá lu ẹgbẹ̀rún ọdún yẹn, tí a bá lu ẹgbẹ̀rún oṣù láyé, 1,000 years, 1,000 months tó bá lò lájé tó fi sin lọ́hun ìtumọ̀ rẹ̀ ní pé ń tẹ́yìn àbá ṣe lórí eréńjọ́ kan ṣo màmá àbí bàbá tó ti lé ní 83 years ìjọ́ kan ṣo tí wọ́n fi ṣèjọsìn yẹn àtijọ́sìn tó ń ṣe látìgbà tí wọ́n ti bí títí dàsìkò yẹn yìí tí wọ́n ṣe yẹn tún lóore jùlọ orí rẹ̀ tó ṣe lóore jùlọ الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر wa mi ń gbọ́ tí mo ti wá ṣe ẹ̀tì káàfì tí mo dẹ̀ ti ṣe kò ń gẹ̀rọ láti kọ́ tí mi kí máa sùn tí mo ti ṣe bóyá bí 10 sẹ́yìn sí nǹkan ó yá wa multiply 83,000 years níye ka antikaf tọ́lọ̀ tí ní kò orí ṣe láyé tó dẹ̀ ń sùn lórí tó dẹ̀ tó ń ṣe kò ń gẹ́ orí ẹ̀ tọ́lọ̀ fi ẹ̀ ṣe kò ń gẹ́ láti sọ pé bá ọlọ́máṣe ìmẹ́ àtẹ́ lórí ibú ọlọ́máṣe ìmẹ́ àtẹ́ lórí ibú báwo lè yóò bá ṣe tí wá ṣòfò yẹn tó títí tó fi máa wá dájú wípé iṣẹ́

ó ní ọjọ́ náà orújọ́ kan ṣe àwọn àlékà gbogbo àwọn àlékà wọn ọlọ́wọ̀n bá wọ́n sọ̀kalẹ̀ wọ́n fi àwọn àlékà láwọn tí wọ́n pọ̀ ló ń ka nínú àwọn òun náà wà láàárín àwọn àlẹ́kà tó máa lídì wọn wá. wọ́n bọ̀ láyé. kò àṣẹ ọlọ́run ọba wọn ni o. sàlámù. sórí túbọ̀ ilé náà kò fi kún. àlẹ́kà ò lè dáṣẹ́ ṣe tọ́lọ́run bọ̀ bá ní kó ṣe. àwọn ànábì ọlọ́run ò lè dáṣẹ́ ṣe tọ́lọ́run bọ̀ ní kí wọ́n ṣe. wàá rí pé ń gbàtà níbi wa

بشيرين قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك اذ ايدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ لأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات وقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين. nígbà tí kì ṣe bí là ń bọ́ lónìí a ṣe ń bọ̀ ń bẹ náà ń jẹ́ kan káwé yìí tó tán pẹ̀lú ògùn ọlọ́run. Suratul Maida ni ṣùgbọ́n fàǹfààní tó gbọ́ tó ní ẹ̀ tó ẹ̀mí pé gbogbo táwọn ẹ̀mí yìí sá ń ṣe yẹn àṣìṣe ọlọ́run ọba ni pẹ̀lú pàmíṣàn ọlọ́run ló fi ń ṣe bẹ́ẹ̀ ni ó ní gbogbo bìízíní bìízíní bìízíní tó ń gbọ́ látẹ̀kan yẹn pẹ̀lú ìyànjẹ́ ìmí ọlọ́run Suratul Maida ní verse 110 wọ́n lè lọ túnkà kí wọ́n náà lọ brọ́d kó lọ wò ó ń ta fẹ́ lò ń bẹ̀ ni pé títọ̀ kalẹ̀ àwọn màlẹ́kà náà ń jọ náà lóòrù lẹ́rọ́kì kọ́dìrì yẹn. ìdíni rọ́bìhìn. ìdíni rọ́bìhìn. ìkúlẹ̀ ọmọrin. torí ẹ̀ kí ló tó ń pe màlẹ́kà ọlọ́run gbogbo òun náà lè dá nǹkan ṣe ń tọ́lọ̀ bá ní kò ṣe ni. yé pé yájìbìrì yìí là máa. ẹni jáde rí làgán ló tẹ̀ tún pè ẹ́ má pè mọ́ má pè Míkáélù mọ́ má pè Jìbìrìlù mọ́ má pè Ísírọ́fílù mọ́ má pè wọ́n mọ́ èyí tí kìí tẹ̀ sí lórúkọ náà tọ́lọ̀ má dàrẹ láàmú àwọn ẹgbẹ́ wọn àwọn màlẹ́kà ò lè dá nǹkan kan ṣe. dàrẹ́ ń zẹlú màlá ìka tó wà ló ṣòfì ha bèbí ni rọ́bì mi kò lè àmọ́ rẹ̀. torí pé tó bá tún di òru ọjọ́ yẹn wọn mi àtún dá àwọn yẹn láàmú wọn tún kọ́ná fún wọn àtún àwọn máa sa orúkọ àwọn màlẹ́kà kan màlẹ́kà ẹ̀sán wọn ti pé báyìí ó yà ẹ máa pè Jibrilu pínrin tèmi kọ̀ mí kó tó lọ èmi káìlù pínrin tèmi kọ̀ mí àyà báyìí aláì àìsàn àjọwọ̀ yìí ọlájájọ gúnlẹ̀ láyọ̀ ẹgbọ́nràn pẹ̀lú ògo ọlọ́run sàlámù ní ṣíyà àtà mọ́tọ́lá ìlúfàjẹ́rì aláwọ̀bá ní àlàáfíà àwọn ọlọ́run ọba ma wá sọ̀kalẹ̀ ọmọlẹ́kànnà máa bẹ ọlọ́run àlàáfíà fún gbogbo

àwọn ọjọ́ tí ò ṣe gé òru 21 òru 23 òru 25 òru 27 òru 29 alábìnrin àwọn ọjọ́ tí ò ṣe gé àwọn òru wọn ẹwọ́n lẹ̀ láti kọ́dù síbẹ̀ dáadáa àwọn ọjọ́ yẹn lọ́lọ́ máa ń jẹ́ kí ó bọ́ sí ìwọ́ wá rò pé à tó bá tó gbà tán róṣù ó ti wá dàrú tó bá pé kíní kan ó da kí lóun fara ẹ̀ ṣe òrùjọ́ mẹ́wàá péré tí gbogbo òru yẹn náà ṣàìsùn tí ṣàìsùn kó máa fi bẹ ọlọ́run fi ṣàìsàn kó máa fi bẹ ọlọ́run anábì ò mú déètì kalẹ̀ fún wọn lórí ilẹ̀ láti kọ́dọ̀ bó tún ṣe ní kìmí tó kó wá sọ fún wọn pé ẹ lọ́dún eléyìí jọba yìí ni tó bá tún ti di tó tún bọ̀ jọba yìí ni tó tún jẹ́ pòrò ọjọ́ kan ní tíjọsìn inú rẹ̀ tó lágbára ju gbogbo ìjọsìn tá a ṣe nínú àwọn ọjọ́ tó kù lọ anábì ò mújọ kalẹ̀ fún wọn sọ́lọ́lọ́ ọ̀sán kò gbogbo òru yẹn kalẹ̀ ẹjá tẹ̀ tún bèèrè lọ́wọ́ wọn tó ti tẹ́ tó ti sẹ́ndì pósà káàkiri yìí ta ló sọ fún ọpọ́jọ́ tí wọ́n pè níjọ́ ilẹ̀ lásìkọ́rí lọ́dọ̀ tí níjọ́ yẹn ta ló sọ fún ẹ ó tún ṣagídí ẹlòmíì tẹ̀ ti fẹ́ gbọ́ àfáàyàn ti fẹ́ gbọ́n tiẹ̀ ó ti mí kanlẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ máa gbọ́ lágbára ọlọ́run ẹ máa ọkàn yín máa ẹ̀lì ṣekú wọ́n ní owó náà wọ́n fẹ́ fi kí ní ẹgádà ẹ organize program míì kẹ́ṣì donation tó bá pẹ́ nídìí owó fún mosque ni ẹ̀sùn ṣàwọ́dún nílẹ̀ láti kọ́dìrì ẹ̀sùn kolórin àwọn míì tún máa ṣọ́ àwọn míì tún gẹ́kẹ́ rọ́dọ̀rọ̀dọ̀ ìṣe wá lè tó yìí ẹ má sẹ̀sìn wá dé pọ́nṣanpọ̀nṣan ẹ̀ṣin alábàṣà báyìí adójú ti ní ní ìnà àwọn èèyàn ti fi ń bú wa. wọ́n ní Aisha radiyallahu anha كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره يا عائشة رضي الله تعالى عنها تشي وافا النبي صلى الله عليه وسلم رسول الله أنا النبي تشي يجتهد في العشر الأواخر وأنا أقول دارا تبا تجكي أو أمو أصلين يبا تبا سمع فاهم تبا في أمو نقاية كان رسول الله وأنا أقول دارا بان تجكي أو ما شاتي فاما توني هزوكو أكو بني ميشا ṣàṣepamọ́ ọkọ ìwọ̀mọ̀ kankan pa ẹ̀ ọkùnrin mi ṣàṣepamọ́ ìyàwó rẹ̀ ìwọ̀mọ́ ah, tálóyẹ kó tún farahàn bí kì í ṣàwọn eléyìí Oni Ànábì sallallahu alaihi wasallam. Kana Rasulullahi sallallahu alaihi wasallam yajtahidu fil ashril awakhir. Oni Ànábì máa ń ṣe gbìyànjú gan-an nínú last ten days. Ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan. La yajtahidu fi ghairihi. Wọ́n ní gbìyànjú tí Ànábì máa ń ṣe nínú òru mẹ́wàá gbẹ̀yìn yẹn. Àìsùn yẹn máa ń lágbára gan ju tàwọn ọjọ́ tó kù lọ. Ṣẹ́rí pé ìpalẹ̀mọ́ ti lọ lọ́tún lóṣù báyìí ní ìsìn náà gbogbo brothers kẹ́kàn kóníkálukú kọ̀ tàníyàn rẹ̀ ṣe ni káwọn sisters náà tàníyàn wọn ṣe ṣé kí n ṣe obìnrin ló ń wá lọ sí ẹ̀sìn caf kan tàníyàn ẹ̀ ṣe tó bá ti tàníyàn ẹ̀ ṣe tó yẹ kó torí tọ́lọ́run bá ní mo kí ẹ kú oríire mo kí ẹ kú oríire eléyìí pàtàkì púpọ̀ ká mọ̀ ẹni tó fẹ́ lọ ṣe ẹ̀sìn caf kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ṣé kì í ṣe ọkùnrin ni náà torí ẹ̀ lọ ṣé kì í ṣe oúnjẹ ló fẹ́ lọ jẹ lọ́hùn ṣé kì í ṣe pé fẹ́ lọ pàdé àwọn kan àwọn míì ṣe ẹ̀sìn dé pé ibi táwọn ti fẹ́ lọ ṣe ọmọ máa wá àwọn eh, aláhàkà ibi tá àwọn àwa ọlọ́lá kan ibi tá ti máa ṣe ìtìkáfù rẹ̀ èyí ọ̀kan lọ sí just any mosque lọ ṣe ìtìkáfù kí ló ṣe mosque tẹ́lẹ̀ lọ yẹn ó ní mosque yẹn you know facilities wọn yẹn kó ó bì lò personality mi you know ah, ẹ lọ fowó túnbẹ̀ ṣe ẹ lè dígbàdàgbà kẹgbà ibìkan lọ́pọ̀ ẹfẹ́ lọ ṣe ìtìkáfù tó bá ti yàtọ̀ sí ó kúrò ń bẹ́ fẹ́ lọ ṣe ìsìnkàfò gba mọ́sì kan lọ ní Ìkòyí gba mọ́sì kan lọ ní Àbújá rárá o ìyẹn náà anábì sọ́lọ́sọ́ fún wa wípé láti ṣídò rẹ̀ hàl ilẹ̀ ilẹ̀ sọ́lọ́ láti mọ́sáàjìdì anábì ní ẹ̀ gbọ́dọ̀ dígbà dagbọ̀n kẹ tíráàfù pẹ̀fẹ́lẹ̀ ṣe ìsìnkàfò níbi kan àyàfi bí mẹ́ta ìyẹn ni Makka Madina àti Masjid al-Aqsa Jerusalem irú àwọn bẹ̀rẹ̀ lè dígbà dagbọ̀n pẹ̀ tíráàfù mo fẹ́ lọ mo wá di gbádàgbọ̀n mo wá gbàbẹ̀ lọ wọ́n tó wà lẹ́kọ̀ọ́ dúó lẹ́kọ̀ọ́ wo mọ́sí kan bẹ̀ ṣe àti kàfẹ́ ń bẹ̀ wọ́n tó wà lábẹ́kúta dúó lábẹ́kúta ṣe àti kàfẹ́ mọ́sí kan bẹ̀ wọ́n tó wà gbogbo tó ní kálukú wà ẹ̀ṣẹ́ ti kàfẹ́ ní mọ́sí tẹ bá rí ń bẹ̀ àlébù tó wà lára mọ́sí yẹn ẹ parapọ̀ tún ṣe ẹwà fọ́kọ́sí mọ́sí kò dáa eléyìí ò dáa anábì òfin lè yẹn kọ́ wa. kánà rasulullahi. anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní. idha dakhala al-ashru ahya al-layla wa ayqaba ahlahu wa jadda wa jadda lè ní ìzárọ̀ alábìsọ̀ ọ̀sọ́lá mi tí òru lẹ́ ẹ́sọ́dẹ̀ bá ti dé nínú ìṣesí rẹ̀ ni pé ahaya máa ń yí òru yẹn ni kì sùn wà ní kọ́bọ̀ ahálàwò padà ọkùnrin mi inú òun àti ìyàwó ẹ̀ ń jà ní kò tún jíjẹ sàhúrì kò jíjẹ sàhúrì mi tó lédè kí ló dérú ìjà wò rèé jíjẹ sàhúrì àánú kò jíyàwó kíyàwó gan jẹun ìyàwó tún sùn kọjá àsìkò sahul òun náà dẹ̀ mọ́ fi mi parẹ̀ òun a máa rọ́jú àwọn máa rọ́ inú inú burúkú òde òun a wá rabi máa jẹ síta máa a máa mú mi sí parí ẹ̀ náà kí ló wà ń bẹ̀. ìlà dákọ̀ lọ́la ń ṣírù. káta yé yanjú ẹ̀ kí ló wá dé. àyà nílé ìlà wà ikọ̀ bọ̀ ooo. obìnrin tẹ̀ dẹ̀ ń tírì bá kú wà náà tó máa dógún yín o tẹ́ ẹ̀ bá mú lọ mọ́ ẹ̀dá o. wà ikọ̀ bọ̀ ooo. máa ń jí àwọn ìyàwó wàjádà ànábì àwa bẹ̀rẹ̀ gbìyànjú bó ṣe ń ṣàdúrà bó ṣe máa ṣàdúrà ó sì láwà wàjádà lè mi ìzàrọ̀ àwa tó bá sọ pé ṣàdúrà ní ìzàrọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé bí kéèyàn soṣùkúso rẹ̀ kó lé dàtí ní mẹ́wàá gbẹ̀yẹn kó dúró tán gírí má jàjẹ́ kì ó pọ̀ jù wákàtí mẹ́ta ó kí à ń ṣá ìtàn rọra fẹ̀gbẹ́ lélẹ̀ ó ti tètè dìde lẹ̀ aago méjìlá aago kan ìjọsìn bẹ̀rẹ̀ ìjọsìn bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé tó fi dáa jù ní pé tọ́lọ́mbà lè ní kó rọ́gbọ́n rẹ̀ dàgbà mẹ́wàá gbẹ̀ yẹn ṣe àtìká wàlá tó bá ṣírú hún náà wà ń tó máa kí ìbò náà fílmà bá dìde tọ́lọ́ ń dìde sọ fún ànábì kókó sọ fún wa wàlá tó bá ṣírú hún náà nínú suratul ẹ má fara rọ àwọn ìyàwó yẹn má bá wọn ẹ má bá wọn lájọṣepọ̀ lọ́kọ láya nínú mẹ́wàá gbẹ̀yìn tó fi ń dáa jù fún yín وأنتم عاكفون في المساجد قال القرى رسل لي الله تلك حدود الله فأنت فاش أنت كافون ما تشي مبو ترقى لما تنبري في آه وأنتم أوه لفي سراكو آه إجامة واتنطا أترى لهم لشي أنت كاف الله نعم دافون مساجد ìwọ́ wà ń lé ń tiẹ̀ ṣùgbọ́n tó bá ti ń ṣe antikaf ilé ẹwà wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí má lọ tọ́pù ẹ̀ lóru o o gbọ́dọ̀ jáde nínú ilé nínú mọ́sílì mọ́sílì kò wá sáré wọlé lọ kò sáré lọ gbọ́ bùkátà lọ́kọláya kò tó àyà rárá rárá. wàlá tó bá ti rúrú náà wà á tún máa kì mú náà fi màsáàjì bí kíkà. tó bá ti ṣe ìyàtọ̀ wà ń bẹ̀ já ṣàlàyé. àyà kò mọ lọ. tó bá ti ṣe àìsíkàfù ẹ ti bàjẹ́ tó bá wájá méṣe ló sùn tó lálàá nínú àìsíkàfù pé ó dà nǹkan sára ọlájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ó wá ṣẹlẹ̀ dàbí sí obìnrin náà o wá rí ńgbà tó jí lójú oorun lóòótọ́ ìwọ kan túnra ṣe kó lọ wẹ jánábà ni ìwọ tó ṣe oorun ni ojú oorun ló wà ń tó ṣe lójú oorun yẹn kódà kó lálàá lójú oorun kó pààyàn kì í ṣàpààyàn kó lójú kó ṣe ṣe àbí tó bá jí tí wọ́n náà wá ń dunú tó ń ju pé mo ti lélé jìyẹn títí tí mo ibi náà láti máa tẹ̀síwájú ní ọ̀la pẹ̀lú ògbọ́lọ́ abẹ́lọ́ wa nínú rẹ̀ kú gbélé tààtọ ní ìbádàfà àtàtọ́ àti àwọn àtàgbọ́ la ilaha illa ant astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu akki ya baba wa amana وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin Commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ ní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandine fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 080 Facebook page wa ní Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.